ẹ káàbọ̀ sí orí everyone welcome back to my family channel my name is Folakemi and if this is the first time you're stopping by kindly subscribe and turn off the notification bell and if you're a returning subscriber Eshegon, thank you so much. I really do appreciate. And if you have been watching us and if you have not subscribed, what are you waiting for? Please subscribe and support us. Encourage me, please. As you can see today, I am all glammed up. in my native because we are going to be speaking only Yoruba. After this intro, we are going to be speaking only Yoruba language. So, someone sent me a message that someone that's been encouraging me that I, I have been writing Yoruba speaking family. So, what can I do to funkify my page? So, she asked me once in a while, I should do a Yoruba, only speaking Yoruba chit chats just to carry people along with what I have said. And I should go back to my get to know me video, watch it very well, then come back to say everything in Yoruba. So I am going to try to do that today. I hope, I hope, and I know I will try to kill the Yoruba language today. <laughs> so come along with me. Thank you. So, Ekabo, see sí orí channel mi channel mi so lẹ́ni mo máa ma sọ fún yín nípa ara mi ara mi nǹkan tí mo fẹ́ àti nǹkan tí mi fẹ́ nǹkan ibi tí mo ti wá ọkọ mi ọmọ mi àti gbogbo nǹkan tó yẹ kẹ́ mọ̀ nípa mi ní ìbẹ̀rẹ̀ orúkọ mi ni Fọlákẹ́mi Shukrat Ibrahim mo wá láti ìdílé mùsùlùmí mo dẹ̀ fẹ́ kìrìsìtẹ́nì tó wá sọ mí di kìrìsìtẹ́nì so ní ìtẹ̀síwájú mo mo mo dẹ̀ jẹ́ ọmọ bíbí ìlú Kwara bọ̀ mo dàgbà sí Èkó ní ilẹ̀ Nàìjíríà mo ń ní lọ́wọ́lọ́wọ́ báyìí mo ń gbé ní ìlú Faransé mo mo lọ́kọ mo dẹ̀ ti bímọ mẹ́ta obìnrin méjì ọkùnrin ẹyọ kan mo mo fẹ́ um, ọkọ sí ìlú Ìjẹ̀bú ní agboolé Òṣìmọ́kù mo mo fẹ́ràn kí n máa ṣeré mo fẹ́ràn kí n máa pààyàn lẹ́rìn mo láìkì kí ènìyàn máa máa máa sáré dá mi lẹ́bi ọ̀rọ̀ mo láìkì kíyàn máa fojú pààyàn rẹ mo mo dẹ̀ láìkì mo láìkì kí èèyàn máa máa parọ́ mo dẹ̀ láìkì kí èèyàn máa kóyàn ní àyà jẹ so mo láìkì kí máa sóúnjẹ mo láìkì kí máa mo láìkì kí máa dá wà mo láìkì táìmù tí bá dá mo sùn mi ò sùn mo kàn láìkì kí n dá wà kí n rí bi ronú kí n rí bi kí n rí bi bára mi sọ̀rọ̀ mo láìkì ẹ̀ púpọ̀ jù mo dẹ̀ tún láìkì kí n máa mo ò sọ ilé níbi ti èdè gẹ̀ẹ́sì tí mi ṣe bọ̀ máa sọ ni mo láìkì kí n máa sùn mo láìkì kí n because eh, nítorí pé mo mo gbàgbọ́ wípé tíyàn bá sùn dáadáa èèyàn máa ní àlàáfíà tíyàn bá dẹ̀ sùn dáadáa gbogbo nǹkan tó bá dààmú èèyàn ní ọkàn ó máa ó máa fúyẹ́ ó lè má lọ tán bó ara èèyàn máa fúyẹ́ mo dẹ̀ láìkì kí n máa dáhùn èèyàn ní ara yá ní ní ní ìtẹ̀síwájú orúkọ àwọn ọmọ mi ni akọbini mi Aliona Ọlánìkẹ́ Oṣímọ́kù ikeji ó ń gabriela Gabriella oshimoku Oṣímọ́kù abi gbẹ̀yìn mi ìyá ọkùnrin òun ń jẹ́ Gerard olarewaju Oṣímọ́kù orúkọ ọkọ mi ni Ọláwálé Samuel oshimoku tó dẹ̀ fẹ́ràn nǹkan tí mi ń ṣe lọ́wọ́lọ́wọ́ tó dẹ̀ ó dẹ̀ gbárùkù tì mí ní ìtẹ̀síwájú channel wa yìí ó wà fún ehm, ẹbí táwọn òyìnbó ń pè ní family e, ìdánilárayá ìdánilẹ́kọ̀ọ́ sóúnjẹ ìjáde fi nǹkan hàn yàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo dẹ̀ fẹ́ kí ẹ gbà wá bá a ṣe rí kẹ̀dẹ̀ fún wa ní ìfọwọ́sowọ́pọ̀ ká ba lè jẹ́ kí channel yìí kó ga nítorí pé mo ti ń tàn ọmọ mi ní ìtàn Yorùbá ká tó bẹ̀rẹ̀ channel nítorí náà mi fẹ́ mi fẹ́ yàbàrà ní ìdí ẹ̀ mo fẹ́ continue so nítorí náà. <laughs> ẹ má bínú mo fẹ́ tètè mo fẹ́ tètè sọ gbogbo ọ̀rọ̀ yẹn kí yorùbá yẹn tó sá lọ lórí mi nítorí náà mo tó bá ti ṣe díẹ̀ tí channel yìí ṣe ń lọ síwájú a máa ma bẹ̀rẹ̀ sí ní lo kí n táwọn olóyìnbó ń pè ní translator torí tí mo bá edit àti ma translate gbogbo ẹ̀ ó ó ó le gidi gan díẹ̀ fún mi torí fúnra ara mi ni mi ń jókòó ni mo ń kọ́ gbogbo kìíní díẹ̀ díẹ̀ nítorí pé YouTube yìí ibi ibi ìlú ńlá tí gbogbo wa yìí wà nínú YouTube yìí ó wù mí púpọ̀ púpọ̀ jù so mo fẹ́ ìfọwọ́sowọ́pọ̀ yín èmi rè ọmọ yín rè mi jù báyìí lọ mo mo ṣílẹ̀kùn kalẹ̀ fún ìbáwí mo dẹ̀ ṣílẹ̀kùn kalẹ̀ fún. Um, Eh, mi ìmọ̀kọ́tọ́ correction kí ọ kí ọ ìtọ́nisọ́nà mo ṣílẹ̀kùn fún ẹ ṣé mo dúpẹ́ o tẹ bá ní kankan tẹ fẹ́ fi ràn mí lọ́wọ́ tẹ bá ní kankan tẹ fẹ́ sọ fún mi ilẹ̀kùn mi àti kini eh, ilẹ̀kùn mi àti ibi tẹ́ máa kọ kíní tí ó wà ní ṣíṣí fún yín ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé tẹ́ gbà wẹ́ kú ìfẹ́ eh, ẹbí mi o mo wá ṣe ní Yorùbá nítorí pé mo fẹ́ yẹ kó yá àwọn èèyàn lẹ́nu pé tó bá rí wa tá à ń sọ Yorùbá tó dẹ̀ tún rí wa tá à ń sọ Gẹ̀ẹ́sì tó dẹ̀ tún rí wa táwọn ọmọ àti bàbá wọn sọ Faransé kó má rú àwọn èèyàn lójú lẹ́kọ̀ọ̀kan màá máa gbé ọ̀rọ̀ wa ní Yorùbá nígbà mi màá dẹ̀ tún máa gbé wá ní èdè gẹ̀ẹ́sì àmọ́ faransé yẹn ó dàbí pé ó ṣì díẹ̀ fẹ́mi bọ́ mo wà lẹ́nu ẹ̀ ọlọ́run á dẹ̀ fún wa ṣe ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé tẹ́ ẹ bá mi wò ó lọ́kan méjì mẹ́ta mo mọ̀ pé tó bá máa fi ṣe díẹ̀ sí a máa jù báyìí lọ ẹ ṣé mo dúpẹ́ o màá tún máa rí yín ó dàbọ̀. Now you know why.